له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا تباسط كفيه إلا تباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه Wa ma du'a'ul kafirina illa fi dalal. Èyí ni ètò ìpè òdodo tí ó máa dé sí etí gbọ̀nyìn níkànnì yìí 107.9 FM ní déédéé aago mẹ́fà bọ̀ ìrọ̀lẹ́ tí bàbá wa gbà Ṣàmùsùdíìnì Ṣítù bàbá ẹlẹ́jà ṣe onígbọ̀wọ́ rẹ̀ pé kí lẹ́dà rẹ̀ lọ máa wa Ṣítù Ṣọ́táyọ̀ tàmọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkí ogunmáke àwọn àfáwà àgbà tí wọ́n máa bá wa sọ̀rọ̀ ọlọ́run náà àwọn náà ni imam ishaq abọ̀lọ́rẹ́ muhammad al-awwal tí wọ́n jẹ́ imam da'watul haqqi central mosque lẹ́mẹ́ abẹ́òkúta ẹ máa bá wa ká lọ. alhamdulillahi wa kafa salawatullahi الى ان يرث الله الارض ومن عليها اما بعد فيا اخوتي في الملة السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لن يصف يا دف ولن وضع الله الحمد لله ان ترى العرف ونبي محمد صلى الله عليه وسلم بقنا عن بيالون قصب بواشا لكم ينوري فوان صحابة akin gbogbo ẹ̀yàn yá wa ní gbogbo bí tí ẹ ti ń láti gbọ́ wa a ń bẹ ọlọ́wọ̀n ọba kí ó jọ Ramadan ti ọdún yìí òní náà ni Ramadan wa di mẹ́wàá wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀nlọ náà nìyẹn a bẹ kójọ kó má ṣe ẹ̀gbẹ́ ní fún wa ní tẹ̀síwájú sọ àkànṣọ́ náà ní ṣókíṣókíṣókí ni torí bí à ń filé iná ọ̀rọ̀ obìnrin tọ́lọ́wọ́n bá kẹfẹ́ náà lè ṣèrùgbọ́wọ́ ètò yìí irú àwọn ètò báyìí kí ẹ kàn sí wa ká lè ní kíní ẹ kó pọ̀ nílẹ̀ dáadáa fáwọn ọmọ ìyá tí wọ́n ń gbẹ̀ǹgbẹ̀ àti gbọ́rọ̀ ọlọ́run ìgbọ́rọ̀ ọlọ́run ni ẹni jẹ́ kí bàjẹ́ kó máa ráyè lórí ilẹ̀ ṣùgbọ́n tí ìgbọ́rọ̀ ọlọ́run bá ti kéré tó ti jẹ́ pé ìjó ìlú oríṣiríṣi àwọn nǹkan làwọn èèyàn bá ń ẹ̀ǹkejì ara wọn nínú ẹ̀ lórílẹ̀-èdè lágbàáyé ẹ̀rí pé irú orílẹ̀-èdè náà àbírú àyè bẹ́ẹ̀ ìbàjẹ́ aráyè gbilẹ̀ gan ṣùgbọ́tọ̀rọ̀ náà ń bá rìn lẹ̀ dáadáa àwọn èèyàn kúrò níbi ìwà bàjẹ́ àbẹ́lọ́n kójọ gbogbo tọ́lọ́n kẹ́ kọ́lọ́n ọ̀rọ̀ yín lọ́kàn níta àpọlọ́wọ́ náà ni ọ̀nà àbáyọ sí àrùn tó wà ńlẹ̀ àti gbogbo ipa tíjọba náà ń kó kọ̀mọ̀kọ́mọ́sọ̀ tó bọ̀bọ̀ kún wọn lọ́wọ́. kò dẹ̀ ní dá ká má mọ rírì tíjọba ń ṣe pápá jùlọ àti àjọmọ̀ yàrá mùsùlùmí afẹ́kàfojú ẹ̀sìn wo àwọn ògbésẹ̀ tíjọba ń gbé lásìkò yìí kí ni àtẹ̀sìn wa gan kọ sí kí ẹ bá lè mọ̀ wípé Islam ẹ̀sìn tó kó gbogbo nǹkan bẹ́ẹ̀ sínú ni kódà tí ó sì ṣẹlẹ̀ islam ti sọ̀rọ̀ ń parẹ̀ ibi tá a bọ́rọ̀ ń dé lánàá náà ni ọ̀rọ̀ nípa ìmọ́tótó àti sọ eléyìn àwọn fún gbígbésẹ̀ lórí kí ni àti islam kọ sí stay at home yìí tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí stay safe lockdown tó ní kálukú wa tàbí jókòó sáwọn ilé wa àti tí wọ́n ká keep distance

àrùn mú ìwá ní ọ̀ kọ̀lọ̀kó láwá ò ṣùgbọ́n ìtàwọn ń lò yẹn ẹ̀sìn mú ìwá ní tí wọ́n kọ̀lọ̀kó bá fún ọ́rẹ̀ sàn rí. àmín. àwọn fẹ́ káwọn èèyàn máa ṣe gbọ́ torí oríṣiríṣi là ń gbọ́ ń ta àwọn nǹkan tí ń fẹ́ nìsín pé ọlọ́run fa ààrẹ kan ní ẹni tó bá ti wà nínú kọ́dárò rẹ̀ pé ààrẹ máa ṣe ààrẹ máa ṣe bẹ́ẹ̀ ní mọ́nìyàn wà nílẹ̀ lóòótọ́ ṣùgbọ́n aṣá mọ̀ pé mọ́nìyàn ọ̀ṣáàlẹ̀ tútà nábì sallallahu alaihi wasallam nítorí àwọn ọ̀sẹ̀ fún wa ní pé wọlé àtúlẹ̀ kò bí àìdí ìkùn ilé. ìlàtàlùkà. nínú àwọn ẹ̀mọ́ fún ara yín lọ sàrẹ̀ pàmì fúnra yín ẹni pé kí ní ìyìn nǹkan tó léwu ni ẹ̀rọ mọ̀ọ́mọ̀ ní mọ́ ní ìwà ẹ̀ máa ṣe rárá ẹ̀ máa ṣe lẹ́yìn. anábì sallallahu alaihi wasallam. sallallahu alaihi wasallam. ọ̀nà ọ̀sán سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أبو هريرة صلى الله عليه وسلم من المجذوم فرارك من الأزاد أمي النبي صلى الله عليه وسلم جنا في أن تيوني التلارة فرارك من الأزاد كفو أن تلارة gẹ́gẹ́ bí fẹ́ni tí fún kìnìún bẹ́ẹ̀ náà ni kò ṣe sá má dúró tẹ́lẹ́tẹ̀ torí pé ó lè ràn ẹ́ pẹ̀lú ìyẹ̀ǹda ọlọ́run torí pé àrùn ò lè dá nìkan ràn fúnra ara rẹ̀ ṣùgbọ́n tọ́lọ̀ ń bá tó bá fẹ́ kọ́nà àárán ṣùgbọ́n má fún mọ́ kó Àdéṣọ́ mi ìpínlẹ̀ ìta anábì tuntun jẹ́ ká máa. Láàyú rí dùlmù múrí dùn alàlmọ̀ sí ń ṣe. Oníṣẹ́ ọlọ́run bá ní ẹni tó lé ẹni tó láàárẹ̀ lára tó nárùn kan lára. Ẹ má jẹ́ kó fara ro. Alàlmọ̀ sí Ẹni tó dúdú ọ̀rọ̀ tó fún mọ́nì ìwọ́n yẹ mọ́nì rẹ̀ wàtàgbọ́yé rẹ̀. wa qala rasulullahi sallallahu alayhi wa sallama inna hadha ta'in. àwọn ìrìn yẹn pọ̀ àjàkálẹ̀ àrùn yìí wọ́n sọ̀rọ̀ nípa àjàkálẹ̀ àrùn mo fẹ́ bí ẹ sí àwọn ọ̀lọ́mọ ń jẹ́ ká mọ̀ pé eléyìí pàápàá kò lè tọ́jà ká lọ́ àrùn táwa kára sókè nítorí ẹ̀. ìnàrà ọ̀dọ́ pọ̀ ọ̀rùn rẹ̀ jẹ́ zán. arábìnrin ẹ̀gbin ni o. ìṣẹ́kù bọ̀ ìyà tọ́lọ́ fi jẹ àwọn ọ̀rọ̀ kan kọ́ọ̀mọ́ kọ̀bìlàkùn. Anábìnrin ìṣẹ́kù bọ̀ ìyà tó lọ fi jẹ àwọn ìjọ kan tí wọ́n ti ṣíwájú yìí, atẹ́gùn rẹ̀ òun ni tó ṣẹ́kùnlẹ̀ tó jí àrùn tó wá gbilẹ̀ tẹ̀yìn fíìmù lónìí. ní àwọn tó ń fi anábìnrin sọ̀rọ̀ lọ́wọ́ alùwàsálàm ẹ máa jáde kúrò nínú yẹn. fìrọ́rọ̀ mi ni ho. ẹ ti bẹ́dẹ̀ àyín pa ẹ máa sá jáde. látàn ìkọrọjú mi ni a fìrọ̀rọ̀ mi ni ho. ẹ máa dẹ̀fẹ́ sáfárùn yẹn kẹtí wá lọ kóra àwọn ẹlòmíràn. látàn ìkọrọjú mi ni a fìrọ̀rọ̀ mi ni ho. ó tó tẹ́ tí wọ́n advice ìjọba ẹwọ́ dúta náà ti sọ kìí máa ń sọ̀rọ̀ one thousand four hundred years nàánà mi ti sọ̀rọ̀ yìí kalẹ̀ hadith tá ń ka inú hadith tá ń bí máa sọ máa ní ó wà nínú sọ Bukhari hadith 3473. fàìlà wọ́kọ̀ ẹbí àròdì ní ń sí ìhà fàlà mi ní àfi ọ̀rọ̀ mi ní bọ̀wọ́ ìlà tún bí ibi àròdì fàlà tẹ́dẹ̀ kọlù àlẹ́ rìpáàrùn yìí wà ní ìlú bí tẹ́ wà ó ní ẹmà sáfú bákan náà tẹ́ bá gbọ́pọ̀ wà ní ìlú kan ẹmà ṣẹ̀yà gbangba tó kò fún tó bẹ́ ṣẹlẹ̀ ọlọ́run bá ní fàárẹ̀ ní àwọn ìmáàni kan tí ò lálàáfíà táwọn gbẹ́sùn yìí tán máa lọ kílẹ̀ wọn táwọn ní ìmáàni ní àwọn ẹni tó bá fẹ́ wò ta fẹ́ káyè kí wọ́n lọ wọnú albidaya wa nihaya fi albidaya wa nihaya ti afawa agbábin kafir wà nínú mujallada ẹlẹ́ẹ̀kẹrin wọn ilé tí wọ́n ṣe ní tí wọ́n jẹ́ ká mọ̀ níbi wọn mú asàrò kan wá nínú tó ṣẹlẹ̀ lásìkò àwọn Abu Musa al àwọn eléyìí wọn náà lọ bá Abu Musa al Àmú sáwà nínú ilé rẹ̀ ní Kúfà. Lìnàtà náà dábà ń dàrú. A fẹ́ dìskọ́sì ìṣù kan pẹ̀lú rẹ̀. Fálàmà jálásì náà kọ́ọ̀lá. Ó nígbà táà wá jókòó sọ́dọ̀ àbúmúsá, nàbúmúsá wá ní láàtàṣì. Láàtàṣì fún. ما اسمه the ijoko, you yẹni what we can call sitting arrangement Fọ́kọ́dé sí ìbàfi tàrí ìsànù bí àzà sọ́kọ́mù. Àbúrú sọ́wọ́n sọ fún ọ pé ní ìdédé ní kẹ máa jókòó fún pọ̀ ní tó ṣẹlẹ̀ náà ni pé ẹgbẹ́wọ́sẹ̀ ìbáṣe ilé ọwọ́ bá ní ẹnìkan wà níbi tó wá sí pé àárẹ̀ kan ti àárẹ̀ kan rọ́ọ̀lú àárẹ̀ tó dẹ̀ rọ́ọ̀lú yìí ẹni ní ní sọ́kúnwà lọ kó lọ hátà yorùbá àbẹ̀lẹ̀bàlá. ó ní ìwà ní pẹ́fẹ́ kúrò ń bí kẹwa gbé àrùn kúrò ń bí ń kẹ fún máa lọ sí kúrò àwọn ẹlòmí láwọn olóyìn ibi tí ẹ̀n lọ lọ́hùn. ilé ìjẹ́ nínú àwọn ẹ̀rí tó fẹsẹ̀ nílẹ̀ ìta tó mọ̀ wípé àṣípé jíjìnà síra ẹni tó ń lọ gbòrò lọ́wọ́ náà ní ìsìn nínú ẹ̀sìn wa tó fi kọ́ wa ní nígbà tá a bá ń gbèrò àrùn ẹjẹ́ ká sáré tún dáhùn ìbéèrè méjì nínú àbẹ̀rẹ̀ wa tó wà nílẹ̀ gẹ́gẹ́ bá ṣe sílẹ̀ dán fún wa lánàá ìbéèrè pọ̀ ńlẹ̀ kákan wá dá àwọn ní díẹ̀díẹ̀ náà èèyàn ń pè wọlé rẹpẹtẹ kọlọ̀kọ́mọ́ ṣàbọ̀ fún ní ẹ̀sùn dáadáa. wọ́n ní kí ni ìdójú òfin ẹ̀sìn lórí obìnrin àtọkùnrin tí ń tẹra wọn lọ́nà ọ̀rọ̀ tí ń tẹra wọn wọlé ṣùgbọ́n wọ́n ń dáná fún oúnjẹ àbẹ̀rẹ̀ ṣe girlfriend. sister tọ́wọ́ sí ẹ jẹ́ kí ọkùnrin yìí lọ tọrọ yín lọ́dọ̀ àwọn òbí ọlọ́run bá kọ̀ǹdẹ́mù ṣe sí nínú al nínú sọ́tún nìsáì àyà 25 tó ní wọlá mùtọ́kẹ̀dá àkàdáàn ọmọ ọmọ máa mú ra yín ní boyfriend girlfriend ìwọ ni o bẹ́ẹ̀rẹ̀ tó yẹn bá ti rẹ́dì fún nìka èyí tó máa jẹ́ àtàdúgbí ìtòbìnrin ṣe ẹ́ ó dá ní ìgbẹ́lẹ̀ tó bá yàn dá ohun tí ọkọ̀ ọmọ yín máa ṣe lẹ́gálì a máa lọ ṣe lẹ́yìn ìlẹ́gálì ẹ̀ẹ̀kún mímọ̀ kò ká mítà tẹ̀bí fẹ́ mọ̀ ẹ̀ṣẹ́ dẹ̀ wà lọ́rùn yín anábìnrin sallallahu alaihi wasallam ìjọ ẹ̀fẹ́ ọkùnrin tọrọ ìdánwò ọdínà wọ kọlọkọ tọ́jọ́ gbogbo wọ ilẹ̀ ẹ̀fẹ́kùn fitnatan fil arif ọ̀fẹ́fẹ́dùn arif gbogbo yóò ń tẹ́nì kan lọ́wọ́ tọrọ ọmọlọ́dọ̀ yín tó lẹ́sìn tó níwà anábìnrin ẹ̀fún tọ́jú bẹ̀ẹ́ dọ́ alálẹ̀ o subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àwa tí a bá ní ìbéèrè tàbí tí a fẹ́ ṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ustaz òun náà ni 080 35 75 14 66